jọ́nà global automat iléeṣẹ́ wa car wash ta ó ti máa fọ mọ́tò ta mọ́tò fáwọn tó gbafẹ́ a máa ṣe o òṣùpá ló máa kọrin lùlù ṣeré fún wa jò. gbogbo ẹni fẹ́ràn ètò ìrìnlẹ̀ láyé òkú yọ tó rọ́pò èèyàn tó ń fẹ́ rè kọ́ lórí. ìkújáde iléeṣẹ́ wa jọ́nà global automat ọjọ́ sunday september twenty nine ọdún yìí la fi sí o ó máa wáyé number one junction of Bola Ahmed Tinubu road ọ̀rẹ́yọ̀ ìgbẹ́ gbogbo ìkòròdú Lagos lọ́jọ́ yẹn ọba orin Saheed Òṣùpá lélẹ́rẹ́ wa ìfankalẹ̀lúyà ló máa ṣe MC níbẹ̀ aṣọ àdìrẹ twelve thousand naira tá a mú àti invitation card ní fisa láti wọlé tẹ́ bá fẹ́ wa gbé TFK ojú lé media lórí aago zero eight zero eight zero five nine seven eight zero seven lẹ́ẹ̀kan sí zero eight zero eight zero five nine seven eight zero seven jọ́nà global automat ló ń pe gbogbo wa ìjájọ́ pàdé níbẹ̀ adùn àkárí gbogbo wa mi a ó máa retí yín o. gbogbo ẹ̀yin ará Mushin Oṣòdì àti ìyànà ìsọlọ̀ ẹ pè ìyálájẹ Mariam tó wà ní Fatai Atẹ́rẹ́ junction zero nine zero three five three four zero one five zero ẹ̀yin tí olúfimọ ní Ìkẹjà ọgbà Agége Ọjọ́ta ẹ pè àrẹ̀mọ Wàsíù Adéwọyè sórí nọ́mbà yìí zero eight one eight six two seven three one two seven àti ìyálájẹ kẹ́mi tó wà nínú ọgbà radio lagos sórí aago yìí zero eight zero three one nine one two six nine seven kí àwọn ẹbí mátàgbàmọ́lẹ̀ ní k2 mile twelve àti alápẹ̀rẹ̀ pé mọ́mí dẹ́rìn sọ́lá sórí ẹ̀lọ́ ẹ̀lọ́ zero eight zero five five three seven seven nine seven nine gbogbo ẹ̀yin tí ìṣàwò igbó olómù agric ògolonto ẹ pè yèyé oge àjọkẹ́ òrèǹtẹ́ sórí nọ́mbà yìí zero eight one eight nine six eight four zero two five ẹ̀yin tí ọba orin ní ìbèṣe owóde ìkòròdú garage ẹ pè evangelist stella àyànfẹ́ jésù sórí aago yìí zero eight one one nine four six six two two five ẹ̀yìn tí gbogbo báyé kù ẹ pé àǹtí yétúndé sórí nọ́mbà yìí zero seven zero four two eight six three nine seven zero